From beginning to the end, there's no place for argument. tóbi ẹ jẹ́ ká ké aleluya mẹ́ta láti fi gbé orúkọ olúwa ga ó yá o hallelujah. rí àánú rẹ̀ dúró láíláí ẹ jẹ́ ká lọ bẹ̀rẹ̀ sí ní dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọlọ́run tó jẹ́ kó ṣeé ṣe fún èmi àti ìwọ láti rí monday àkọ́kọ́ nínú oṣù kẹfà ọdún yìí ọlọrun tó pa wá mọ́ ọlọrun tó dáàbò rẹ bò wá ọlọ́run tó jẹ́ ká wà láàrin àwọn alààyè ọlọrun tí òjá ti dòkú kó tó di ọjọ́ tòní àdúrà ọpẹ́ o lórúkọ jésù. lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù olúwa gbọ́ ọpẹ́ wa olúwa gba ẹ̀yìn wa àwọn alààyè àwọn alààyè tí ó máa yàn lónìí adúgbàtọ́lọ́pẹ́ kà wá mú wọn lórúkọ jésù olúwa gbọ́ ọpẹ́ wa olúwa gba ẹ̀yìn wa adúgbẹ́ fún ààbò adúgbẹ́ fún ìpamọ́ yín lórí ayé wa lórí ẹbí wa lórí ìdílé wa olúwo ṣeun olúwo ṣeun olúwo ṣeun olúwo ṣeun agbé ọ̀gá ayìn ológo bàbá jésù gbọ́ ọpẹ́ wa lórí ọmọ gbọ́ ọpẹ́ wa lórí ọkọ lórí aya olúwa gba ẹ̀yìn wa lórí orílẹ̀-èdè wa agbé ọ̀gá olúwa gbọ́ ọpẹ́ wa ọlọ́run tí ò jẹ́ kí ogun kó wọnú orílẹ̀-èdè wa ọlọ́run tí ò jẹ́ kí ogun kó wọnú ìlú wa ọlọ́run tó dáàbò rẹ̀ bò wá ọlọ́run tó ń tì wá lẹ́yìn tí ò jẹ́ kójú tì wá lórúkọ jésù olúwa gbọ́ ọpẹ́ wa olúwa gba ẹ̀yìn wa ọlọ́run tó ń pèsè fún wa ògo yí orúkọ yín ìyìn yí orúkọ yín bàbá jésù gbọ́pẹ́ gba ẹ̀yìn wa jésù kristi olúwa wa sẹ́rí alẹ́ yìí àwọn àdúrà tí a gbà ó jẹ́ àdúrà orí òkè so nítorí pé àdúrà tá a fẹ́ gbà ó jẹ́ àdúrà orí òkè mo ti lọ gbé aago mi torí mo ní aago bì àwọn alàyè ènìyàn ni yóò máa yìn ọ́ àwọn alàyè ènìyàn ni yóò máa yìn ọ́ àwọn alààyè ènìyàn ni yóò máa yìn ọ́ àwọn alààyè ènìyàn ni yóò máa yìn ọ́ bàbá àdúpẹ́ pé a jẹ́ ọ̀kan nínú wọn àwọn alààyè ènìyàn ni yóò máa yìn ọ́ ẹ jẹ́ kọrin àwọn alààyè ènìyàn ni yóò máa yìn ọ́ àwọn alààyè ènìyàn ni yóò máa yìn ọ́ àwọn alààyè ènìyàn ni yóò máa yìn ọ́ àwọn alààyè ènìyàn ni yóò máa yìn ọ́ bàbá dúpẹ́ pé a jẹ́ ọ̀kan nínú wọn àwọn alààyè ènìyàn ni yóò máa yìn ọ́ àwọn alààyè ènìyàn tí yóò máa yìn ọ́ àwọn alààyè ènìyàn tí yóò máa yìn ọ́ bàbá dúpẹ́ pé a jẹ́ ọ̀kan nínú wọn àwọn alààyè ènìyàn tí yóò máa yìn ọ́ amen so a tún lọ síwájú ọlọ́run sẹ́ni mo fẹ́ ká dúpẹ́ dáadáa yẹ sẹ́ni bí àdúrà ọpẹ́ bá lọ sókè dáadáa ìyanu á sì bẹ̀rẹ̀ ní sọ̀kalẹ̀ ìjẹ́jẹ́ mi pé nípa àdúrà ọpẹ́ ọlọ́run máa ń fa ọ̀run ya yes ọlọ́run máa ń ṣí ilẹ̀kùn ọ̀run bí àdúrà ọpẹ́ bá pọ̀ dáadáa ọ̀run á sì ṣí sẹ́ni bí ọ̀run má ti ṣí kò sí àdúrà tá a gbà tí ò ní gbà so a tún lọ síwájú ọlọ́run pé olúwo ṣeun ọlọ́run tó dá wa sí ọlọ́run tó ń pa wá mọ́ ọlọ́run tí ò jẹ́ kójú ó tì wá ọlọ́run tó ń gbọ́ àdúrà wa lórí nínú ìpéjọpọ̀ àdúrà yìí ọlọ́run tó ń gbọ́ tiwa tí ò jẹ́ agbábànú àdúrà ẹja tún dúpẹ́ àdúrà ọpẹ́ o lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù olúwo ṣeun olúwo ṣeun bí a ò bá mọ tí a sọ ẹ jẹ́ kákẹ́ máa sọ pé olúwo ṣeun olúwo ṣeun olúwo ṣeun olúwo ṣeun ohun tó ṣe pàtàkì ni pé ọlọ́run fẹ́ gbóhùn wa yes ọlọ́run dá ohùn ẹnìkọ̀ọ̀kan wa mọ́ o ó dáhùn wa mọ̀ ẹ jẹ́ ká dúpẹ́ ẹ jẹ́ á dúpẹ́ lọ́wọ́ ẹ̀ olúwo ṣeun ọba àwọn ọba olúwa àwọn olúwa agbórúkọ yín ga àyìn lógo fún oore yín nínú ayé wa olúwa gbọ́ ọpẹ́ wa olúwa gba àyìn wa olúwo ṣeun ọlọ́run tó kó wa yọ kó nu gbogbo ewu tó ń bẹ nínú oṣù tá a lò kọjá yẹn yes oṣù karùn-ún yẹn ọlọ́run tí ò jẹ́ kí oṣù náà kó parí wa àwa la parí ẹ̀ láyọ̀ àti àlàáfíà ọlọ́run tí ò jẹ́ apẹ̀dín ọlọ́run tí ò fi wá sílẹ̀ tí ó kọ̀ wá sílẹ̀ olúwa gbọ́ ọpẹ́ wa olúwa gba ẹ̀yìn wa lórí àwọn ọmọ wa adúpẹ́ wọ́n ń lọ sí skul ẹ sì mú wọn lọre ẹ mú wọn kán bọ̀ padà láyọ̀ àti àlàáfíà ẹ jẹ́ kí àwọn ajínigbé ẹ̀jọ́ gbé wọn àwọn tí àṣìta ìbọn ọ̀pọ̀lọpọ̀ skul ni wọ́n ti ń yìnbọn o ṣùgbọ́n ọlọ́run tí ò jẹ́ kí àwọn ọmọ wa kó ṣe kò ń gẹ́ ibi àṣìta ìbọn ẹ̀jọ́ bá wọn nínú iléèwé wọn lórúkọ jésù olúwa gbọ́ ọpẹ́ wa ẹja dúpẹ́ o ọlọ́run tí ò jẹ́ kí oúnjẹ tá à ń jẹ ọlọ́run tí òjò gbòdì lára wa olúwo ṣeun omi tá à ń mu ọlọ́run tí òjò gbòdì olúwa gbọ́ pẹ́ wa olúwa gba ẹ̀yìn wa olúwa gbọ́ pẹ́ fún àwọn tó ní ìrìn àjò so ọ̀pọ̀lọpọ̀ ló travel by here ọlọ́run sì pa wọ́n mọ́ wọn lọ́ọ́rẹ́ wọ́n sì bọ́ọ́rẹ́ ọ̀pọ̀lọpọ̀ ló drive lọ síbi tó jìnnà ọlọ́run sì pa wọ́n mọ́ ọ̀pọ̀lọpọ̀ ló ṣe ìdánwò lọ́lọ́run sì mú wọn ṣe àṣeyọrí ọ̀pọ̀lọpọ̀ ni ọlọ́run ṣeun tuntun fún nínú oṣù tá a lò kọjá yẹn ẹja dúpẹ́ lọ́wọ́ ẹ̀ olúwo ṣeun olúwo ṣeun olúwo ṣeun olúwo ṣeun olúwo ṣeun olúwo ṣeun ọlọ́run tó pa wá mọ́ ọlọ́run tó gba ìwé ayọ̀ fún ọ̀pọ̀lọpọ̀ yes ọ̀pọ̀lọpọ̀ ló gba lẹ́tà ayọ̀ nínú oṣù tá a lò kọjá yẹn ẹja dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ẹja dúpẹ́ lọ́wọ́ ẹ̀ fún oore tó ṣe agbẹ́ọ̀gá ayìnlógo olúwa gbọ́ pẹ́ wa olúwa gba ẹ̀yìn wa jésù kristi olúwa wa èmi balẹ̀ gbẹ̀rún àwọn fún yín olùgbàlà ògo fọlọ́run ọba wa ìṣẹ́gun oore rẹ̀ àwọn balẹ̀ gbẹ̀rún hàn fòyìn olùgbàlà ògo kọlọ́run ọba wa ìṣẹ́gun oore rẹ̀ amen. a ó lọ síwájú ọlọ́run yes a lọ bẹ̀rẹ̀ sí ní tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ mo fẹ́ ká béèrè ká béèrè fún àánú sẹ́rí olórí àdúrà náà ni àánú sẹ́rí àánú kò sí ẹni tí kò lè gbàdúrà àánú so ẹlẹ́ṣẹ̀ nílò àdúrà àánú àwọn tó jẹ́ èèyàn mímọ́ gan ṣe kí ni wọ́n tún nílò àdúrà àánú so ẹ wo ẹ wo àdúrà àánú yẹn olóko olóko bàtí mẹ́wàá fojú yọ sẹ́ni dávidi ó jẹ́ ẹni tó mọ̀ nípa àdúrà yẹn dáadáa tẹ́ bá lọ wo àwọn psalm tí dávidi kọ so ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ ibẹ̀ ló ti ṣe kí ni ló ti bèrè fún àánú ẹ wo gbà tó tó tó tó ṣe àṣemáṣe nípa ti báṣíbà so tẹ́ bá lọ wo ìwé ìwé ìwé psalm thirty two tẹ́ bá tún wo ìwé psalm fifty one so ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ tí dávidi sọ ó fi béèrè fún àánú ni ẹ jẹ́ ká kígbe pé olúwa nínú àdúrà talẹ́ yìí <laughs> olúwa ṣàánú fún mi olúwa jẹ́ kí ilẹ̀kùn àánú ṣí fún mi lálẹ́ yìí olúwa ṣí ilẹ̀kùn àánú fún mi jẹ́ kí n rà àánú gbà ẹ jẹ́ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù olúwa ṣàánú fún wa bàbá bàbá ọmọ ẹ̀mí mọ́ ẹ ṣàánú fún wa nínú ìpéjọpọ̀ àdúrà tálẹ̀ yìí ẹ jẹ́ ká rí àánú gbà yes ẹ jẹ́ ká rí àánú gbà olúwa ṣí ilẹ̀kùn àánú fún wa ilẹ̀kùn àánú lórúkọ jésù olúwa jọ ṣí fún wa yes yes yes yes ẹ já máa bèrè ẹ já máa bèrè olúwa jẹ́ kí ilẹ̀kùn àánú ṣí lálẹ́ yìí yes olúwa ṣí ilẹ̀kùn àánú fún ẹnì kọ̀ọ̀kan wa tó bá ní ẹ̀ṣẹ̀ tí a ti ṣẹ̀ tí ò ní jẹ́ ká dùn àwa kó gbà Baba jésù jẹ́ ká ráàánú gbà olúwa dáríjì wá ẹ̀mí má dáríjì wá olúwa já ráàánú gbà olúwa já rí àánú gbà olúwa fi àánú gbọ́ tiwa lálẹ́ yìí jẹ́ kí ilẹ̀kùn àánú kó ṣí fún wa gbogbo àdúrà tá ó gbà lálẹ́ yìí olúwa fa àánú gbọ́ tiwa lórúkọ jésù olúwa fi àánú gbọ́ tiwa já rí àánú gbà lórúkọ jésù já rí àánú gbà jẹ́ kí ọmọ wa kó rí àánú gbà jẹ́ kí ẹbí wa kó rí àánú gbà jẹ́ kí orílẹ̀-èdè wa gan kó rí àánú gbà ẹ̀mí mọ́ ṣàánú fún wa olúwa ṣàánú fún wa bàbá jésù ṣàánú fún wa járí àánú gbà lórúkọ jésù járí àánú gbà jésù olúwa wa a ó gbàdúrà a sọ fọlọ́pọ̀ olúwa tó bá ní gbogbo ipá tàbí agbára tó bá lòdì àwọn ẹ̀mí alátakò àwọn ẹ̀mí olùdènà àwọn ẹ̀mí tí jẹ́ káàdùn ẹ̀ ni ó gbà ẹ wo daniel sọ wọ́n níbẹ̀rẹ̀ oṣù ló ti bẹ̀rẹ̀ sí ní gbàdúrà ó sì lo twenty one days lórí one prayer point daniel twenty one days ṣùgbọ́n daniel torí pé ó wà nínú daniel wà nínú old testament kò ní orí ọ̀fẹ́ àti lo orúkọ jésù láti fi bá àwọn ẹ̀mí èṣù wí ẹ̀mí èṣù tó dènà nǹkan tí daniel ló ń béèrè ẹ̀mí yẹn wọ́n pè ní balógun pàṣíà so ìgbà tó yá ni ọlọ́run á ní pé ah ó mọ̀ ti pẹ́ tí angel gabriel ti lọ ó yẹ bí kó ti padà ọlọ́run wá rán angel michael ó ní kó lọ wo nǹkan tó ń ṣẹlẹ̀ so angel michael wá ṣe kí ni òun ló wá bá ó bá ó bá ó bá balógun pàṣẹ àwọ ìjàkadìjà <laughs> ẹjẹ gbàdúrà sẹ́rí orí ọ̀fẹ́ tá a rí ni pé a ti wà nù kristi yet a ti fi ẹ̀jẹ̀ jésù rà wá padà a lè bá àwọn ẹ̀mí èṣù wí yes a lè bá ẹ̀mí òkùnkùn wí ẹjẹ gbàdúrà ẹjẹ sọ fọlọ olúwa tó bá dé gbogbo ipá tàbí agbára tó bá fẹ́ dènà àdúrà mi lálẹ́ yìí gbogbo ipá àti agbára tó bá fẹ́ jẹ́ kí n gbàgbànú àdúrà lálẹ́ yìí olúwa bá wí lórúkọ jésù ẹ wọnú ìdè olúwa dáná sí wọn olúwa kọlù wọn olúwa fìjà náà bẹ́ wọn dànù ẹ jẹ́ lórúkọ jésù yes lórúkọ jésù lórúkọ jésù gbogbo ẹ̀yin ẹ̀mí olùdènà gbogbo ẹ̀yin ẹ̀mí balógun pàṣíà tó fẹ́ dènà wọn lálẹ́ olúwa bá yín wí yes ẹ já gbà á olúwa bọ̀ wíwọ ẹ̀mí olùdènà gbogbo ẹ̀yin ẹ̀mí tí ń bá omi ṣiṣẹ́ ẹ̀yin ẹ̀mí tí ń rìn lórí ilẹ̀ ẹ̀yin ẹ̀mí tí ń bá atẹ́gùn ṣiṣẹ́ gbogbo ẹ̀yin ẹ̀mí olùdènà lórúkọ jésù ẹ wọnú ìdè yes ẹ já gbàdúrà ẹ já sọ fọlọ pé tó bá dé gbogbo ipá tàbí agbára tó bá fẹ́ dí mi lọ́wọ́ lálẹ́ olúwa bẹ́ wọn nídà yes olúwa bá ń kọlù wá lórúkọ jésù ẹ wọnú ìdè gbogbo ẹ̀yin mi sí òkùnkùn à ń gbé yín dè lórúkọ jésù iná kó sun yín dànù olúwa dáná sun wá lórúkọ jésù olúwa dáná sun wá gbogbo balógun pàṣẹ àdúgbò tá a wà lórúkọ jésù ẹ gbọfà yes ẹ já gbàá olúwa bá ń ta wọ́n lọ́fà àwọn ẹ̀mí òfurufú àwọn ẹ̀mí inú ilẹ̀ àwọn ẹ̀mí inú omi lórúkọ jésù ẹ gbọ́fà àìlímà sindalika pọ́límà sàfọ́jìdìà lórúkọ jésù ẹ gbọ́fà jésù kristi olúwa wa a ó béèrè fún agbára àti àṣẹ àdúrà yes olúwa wọ̀ mí lágbára àdúrà lálẹ́ yìí yes olúwa tún iná àdúrà mi dá yes bàbá jésù gbé mi wọ̀ wọ̀ mí ní agbára àti àṣẹ ṣé rí gbogbo èèyàn gbogbo èèyàn ló ń gbàdúrà o ṣùgbọ́n kì í ṣe gbogbo èèyàn ló láṣẹ yes kì í ṣe gbogbo èèyàn ló láṣẹ o ṣe àwọn kan wà tó pé kí wọ́n tó pe orúkọ jẹ́ kórúkọ Jésù yẹn kó tó já nǹkan tí wọ́n ń bèrè Ọlọ́run sì ti ń ṣe àṣẹ ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹ jẹ́ gbàdúrà Olúwa nínú ìpéjọpọ̀ àdúrà tálẹ̀ Olúwa fún mi ní agbára àti àṣẹ yes a nílò agbára àti àṣẹ ṣe rí àwọn ẹ̀mí kan wà àwọn ogun kan wà tí ò bá sí àṣẹ wọn ò ní lọ yes tí ò bá sí àṣẹ àwọn ogun yẹn ò ní ṣẹ́ sẹ́rí <laughs> mo ní àwọn ìrírí tó pọ̀ so nígbà tí nígbà tí mo ti wà ní college so a lọ ṣe ìsọjí ní ní orí ní one village ó ti pẹ́ so ní village yẹn so wọ́n wèrè kan wá síbi ibi ìsọjí yẹn so gbà tí wọ́n mú wèrè yẹn dé so gbogbo àwọn àwa tá a jọ jẹ́ prayer warrior abá abá sakurand abá bẹ̀rẹ̀ sí ní gbàdúrà ẹ̀mí wèrè jáde ẹ̀mí ṣẹ́rí gbà mí wèrè yá á sì á sì á sì bú mọ́ wa bí bó fẹ́ kíni bí bó fẹ́ àtáàkì wa so nǹkan tí mo sọ níbẹ̀ ni pé bí yóò bá ní àṣẹ àwọn ẹ̀mí kan wà tó yẹ pé ó ṣeéṣe kí wọ́n mọ̀ gbọ́ tìyàn ṣùgbọ́n bí àṣẹ bá dé oh my god ẹ jẹ́ gbàdúrà olúwa sọ mí di iná olúwa sọ àdúrà mi di lálẹ́ yes àdúrà tí màá gbà lálẹ́ olúwa sọ dínà láti jó gbogbo ogun ayé mi rú olúwa sọ àdúrà mi dínà láti jó gbogbo àwọn ọ̀tá tó ń fogun jà mí olúwa gbé mi wọ̀ fún mi ní agbára àti àṣẹ àdúrà ẹ jẹ́ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù a bèrè fún agbára àti àṣẹ àdúrà yes ẹ jẹ́ máa gbà olúwa fún mi ní agbára àti àṣẹ àdúrà yes olúwa mò ń fi agbára olúwa mo ń fẹ́ àṣẹ titun yes olúwa sọ mí di iná àdúrà mi alẹ́ olúwa sọ di iná láti jó gbogbo ogun ayé mi run olúwa sọ àdúrà mi di iná líkapata olúwa sọ àdúrà mi di lálẹ́ mo bèrè fún agbára àti àṣẹ olúwa fún mi ní àṣẹ olúwa fún mi ní agbára olúwa fún wa ní àṣẹ ẹnìkọ̀ọ̀kan wa á bèrè fún agbára àtàṣẹ ẹ máa bèrè fún agbára àti àṣẹ yes agbára àti àṣẹ olúwàjọ balẹ̀ wa delima sindali kapolia olúwa fún alágbára fún wa ní àṣẹ ẹ̀mí àdúà olúwàjọ gbé wa wọ̀ bàbá jésù fún wa ní ẹ̀mí àdúà olúwa fún wa ní agbára àdúà olúwa fún wa ní ẹ̀mí àdúà olúwa fún wa ní agbára àdúà olúwa sọ àṣẹ àdúà kalẹ̀ olúwa tún iná àdúà wa dá nínú ìpéjọpọ̀ àdúà ti alẹ́ yìí bàbá jésù tún iná àdúà wa dá olúwa tún iná àdúà ẹnìkọ̀ọ̀kan wa dá tó bá ní gbogbo àwọn ẹ̀mí tí ń paná àdúrà olúwa dáná sí wọn gbogbo ẹ̀mí sí tí ń paná àdúrà olúwa bá yín wí lórúkọ jésù ẹ bá iná jáde alima sindakapa alima sọfọ jirika pọlia ẹ̀mí mọ́ bí wa wọ̀ olúwa bí wa wọ̀ olúwa bí wa wọ̀ fún wa ní agbára fún wa ní àṣẹ fún wa ní agbára fún wa ní àṣẹ jésù kristi olúwa wa jésù kristi olúwa wa so a tún yẹn so a gbà báyìí pé olúwa nínú ìpéjọpọ̀ àdúrà ti alẹ́ yìí olúwa olúwa wa wa wa wá dá sí ọ̀rọ̀ ayé mi yes bàbá jésù wá dá sí ọ̀rọ̀ ìdílé mi olúwa dá sí ọ̀rọ̀ mi lálẹ́ yìí olúwa dá sí ọ̀rọ̀ iṣẹ́ mi olúwa dá sí ọ̀rọ̀ ìdílé mi olúwa dá sí ọ̀rọ̀ ayé àwọn ọmọ mi ẹ jẹ́ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù olúwa dá sọ̀rọ̀ wa lálẹ́ bàbá jésù sọ̀kalẹ̀. So a fẹ́ rí ọ olúwa sọ̀kalẹ̀ bàbá jésù sọ̀kalẹ̀ olúwa bá wọn pàdé jésù kristi olúwa wa máa bọ́ máa bọ́ máa bọ́ máa bọ́ jésù máa bọ́ o ẹ̀mí mi mọ̀ máa bọ̀ kó wá tún ayé wa ṣe òyà máa bọ́ máa bọ́ máa bọ́ máa bọ́ jésù máa bọ̀ o ẹ̀mí mi mọ̀ máa bọ̀ kó wá tún ayé wa ṣe máa bọ́ máa bọ́ máa bọ́ máa bọ́ jésù máa bọ̀ o ẹ̀mí mímọ́ máa bọ̀ kó wá tún ayé wa ṣe máa bọ́ máa bọ̀ máa bọ̀ máa bọ́ jésù máa bọ̀ o ẹ̀mí mímọ́ máa bọ̀ kó wá tún ayé wa ṣe amen. a ó gbàdúrà so à ń sọ fọ́nà pé olúwa lálẹ́ yìí olúwa sọ̀kalẹ̀ sínú ayé mi yes bàbá jésù sọ̀kalẹ̀ ẹja pé sọ̀kalẹ̀ sẹ́ni tó bá ti wà àárín wa òun ni ó mọ̀ ṣiṣẹ́ o sẹ́ni bí jésù bá sọ̀kalẹ̀ ó kọjá àdúrà tá pẹ̀lú ó kọjú àdúrà tá a lè pè tàbí àdúrà tá a lè gbà so tó bá ti wà rìn wa so á sì ó mọ ó mọ nǹkan tó ń ṣe ẹnìkọ̀ọ̀kan wa yes á sì á sì máa á máa fọwọ́ tó ẹnìkọ̀ọ̀kan wa àwọn tí ìdèdè á tú ìdè wọn àwọn tó ṣàìsàn á mú àìsàn kò so ó kọjá pé ká prayer one prayer prayer point one prayer point two prayer point three bí Jésù bá ti sọ̀kalẹ̀ òun gangan ni ó ṣiṣẹ́ láàrin wa ẹ jẹ́ gbàdúrà pé bàbá Jésù sọ̀kalẹ̀ sí àárín wa lálẹ́ yìí a fẹ́ rí ọwọ́ agbára rẹ láàrin wa olúwa lágbó àdúrà ìkọjá pẹ̀lú agbára rẹ jẹ́ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù bàbá jésù sọ̀kalẹ̀ yes afẹ́rí ọ afẹ́rí ọ afẹ́rí ọ olúwa sọ̀kalẹ̀ bàbá jésù sọ̀kalẹ̀ bàbá jésù sọ̀kalẹ̀ olúwa lágbó àdúrà ìkọjá yes olúwa láyé ẹnìkọ̀ọ̀kan wa kọjá olúwa la ìdílé kọ̀ọ̀kan kọjá ìdílé kọ̀ọ̀kan tó péjọpọ̀ nínú ìpéjọpọ̀ àdúrà ẹ̀ olúwa là kọjá ẹ̀mí máa ń láyé wa kọjá olúwa láàrin wa kọjá yes baba jésù sọ̀kalẹ̀ baba jésù sọ̀kalẹ̀ olúwa sọ̀kalẹ̀ ọlọ́run tó pọ̀ ní ipá àti agbára olúwa láàrin wa kọjá olúwa sọ̀kalẹ̀ a fẹ́ rí agbára rẹ olúwa sọ̀kalẹ̀ jésù olúwa wa. jésù olúwa wa a gbàdúrà a sọ fọlọ pé olúwa tó bá ní gbogbo ogun tí mo gbé wọnú ìpéjọpọ̀ àdúrà talẹ́ yìí olúwa bá ń dáná sun gbogbo ogun tí mo gbé wọnú ìpéjọpọ̀ àdúrà yìí ogun lórí ọmọ ni ogun lórí iṣẹ́ ni olúwa bá ń dáná sun ogun náà jẹ́ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù gbogbo ogun ayé wa nínú ìpéjọpọ̀ àdúrà yìí olúwa finá sún dànù olúwa dáná sun ogun ayé wa olúwa dáná sun ogun ayé wa bàbá jésù sọ̀kalẹ̀ olúwa finá sun ogun ayé wa tó bá ní gbogbo ìdè tó díẹ̀ nìkọ̀ọ̀kan wa olúwa finá jà dànù jésù olúwa wa jésù olúwa wa orúkọ jésù bàbá a tún ti dé lálẹ́ yìí olúwa sọ̀kalẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa olúwa járe ọ̀ wá ṣiṣẹ́ agbára wá ṣiṣẹ́ ìyanu wá fọwọ́ tọ́ wa jésù kristi olúwa wa praise the lord fún àwa tí a mọ̀ pé àdúrà wa ti gbà ẹ jẹ́ ká kí hallelujah mẹ́ta ó yá o hallelujah hallelujah hallelujah hallelujah a kí ẹnì wa kú alẹ́ so mo sì fẹ́ kí ẹnì kọ̀ọ̀kan pé a kú oríire <clears throat> fún gbogbo àwa tí a ní àǹfààní àti wà nínú péjọpọ̀ àdúrà ti alẹ́ yìí èmi mọ̀ pé ó ní nǹkan tí ọlọ́run fẹ́ ṣe nínú ayé ẹnì kọ̀ọ̀kan wa so ṣe rí ìpéjọpọ̀ tó bá ti jẹ́ ìpéjọpọ̀ àwọn ọmọ ọlọ́run so ọlọ́run máa ń wà níbẹ̀ ó ti ṣèlérí yẹn nínú ìwé Matthew eighteen eighteen to nineteen so ó ní pé ibikíbi Tí ẹni méjì sí mẹ́ta bá wà ní orúkọ ó lóun wà láàrin wa so ọlọ́run ti ṣe tán láti ṣe ogun ayé wa lálẹ́ yìí ó sì wà láàrin wa so ẹ wo ibi tá a ti fẹ́ ti gbàdúrà tó kù nínú ìwé Isaiah <coughs> Isaiah chapter fifty two Isaiah fifty two ìkejìléní àádọ́ta Isaiah fifty two so verse two la ti fẹ́ gbàdúrà. <coughs> Isaiah fifty verse two so màá kà English so màá wa àwa ibẹ̀ láti máa mú àwọn kókó tá a fẹ́ fi gbàdúrà lálẹ́ yìí tàbátì tó bá wù wá gan a lè gbà láti a lè kà láti verse one ẹ jẹ́ kà láti verse one mo fẹ́ ká ká aláìtì verses yẹn nínú bíbélì wa pàápàá jùlọ àwa tá a ní electronic bible ẹ jẹ́ ká aláìtì ẹ̀ so ó jẹ́ ó jẹ́ àwọn kókó tó ṣe pàtàkì láti gbàdúrà ẹ jẹ́ nǹkan láti verse one ó ní awake awake put on your strength o Zion put on your beautiful garment o Jerusalem the holy city for the uncircumcised and the unclean shall no longer come to you. mo fẹ́ kẹ́nìkan ṣe àmì sí yẹn so ọlọ́run sọ fún àwọn ọmọ Ísírẹ́lì bíi so ó ní pé ẹ̀yin ẹ̀yin tẹ́ wà ní ẹ̀yin so tá a bá wò a lè a lè fi àwọn Síónì yẹn a lè fi wọ́n wí àwọn ọkùnrin then ó tún wá sọ pé ó ní ó ní wọ Síónì ó ní fi aṣọ aṣọ dáradára rẹ ó ní kó gbé wọ̀ ó ní kó wọ aṣọ dáradára rẹ then ó tún wá sọ fún Jerusalem Jerusalem yẹn ó ní ìlú mímọ́ ó ní ó ní àwọn nǹkan àìmọ́ ó ní wọn ò ní ṣe kí ni o wọn ní wọ àárín yín mọ́ ẹ wá wo verse two ẹ wo ẹ wo verse two ó ní shake yourself from the dust arise sit down o Jerusalem loose yourself from the bond of your neck o captive daughter of Zion so lálẹ́ yìí a fẹ́ gbàdúrà lórí nǹkan tí mo pè ní dídojúkọ ogun tàbí ẹ̀mí arinimọ́lẹ̀ tàbí ẹ̀mí ìwà lójú kan dídojúkọ ogun tàbí ẹ̀mí arinimọ́lẹ̀ tàbí ẹ̀mí amúniwà lójú kan dealing with the yoke or the spirit of stagnation dealing with the yoke or spirit of stagnation so tẹ́bá wo bí tá a kà yẹn tẹ́bá láti verse one ẹ rí i pé nǹkan àkọ́kọ́ tí wọ́n kọ́ sọ fún Zioni àti Jerusalem ní pé kí ni o dìde dìde dìde kí ló tí Ọlọ́run fi sọ pé kí wọ́n dìde ìdí ni pé wọ́n ti wọ́n ti jókòó sójú kan fún ọ̀pọ̀lọpọ̀ ìgbà bẹ́ẹ̀ ni Ọlọ́run náà sọ fún àwa náà lálẹ́ pé ká ṣe kí ni o ká dìde ọ̀pọ̀lọpọ̀ ló ti wà lójú kan fún ọ̀pọ̀lọpọ̀ ìgbà ṣe é rí i pé oṣù tí a mú yìí oṣù kẹfà ni so ẹ rí i pé ọdún yìí kò ní pẹ́ pín sí méjì tá a bá ti parí oṣù kẹfà yìí báyìí á bẹ̀rẹ̀ second half ọdún yìí nìyẹn ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ló ṣe kí ni o ọ̀pọ̀lọpọ̀ ti wà níbi tí wọ́n jókòó sí ọlọ́run sì ń pàṣẹ fún wa pé alẹ́ yìí a gbúdọ̀ jí dìde mo gbàdúrà fún àwọn tí wọ́n ti jókòó sójú kan for a long time lálẹ́ yìí ọlọ́run yóò gbé wọn dìde lórúkọ jésù kristi ó wá sọ ó ní pé ó ní ìwọ zioni ó ní ó ní fi okun fún ara rẹ ó ní put on your strength put on your strength fi okun fún ara rẹ sẹ́rí bí a bá máa dìde ohunkóhun tí a bá máa dà nínú ọdún yìí àwa gẹ́gẹ́ a jẹ́ determinant factor kì í ṣe gbogbo nǹkan ló wà lọ́wọ́ ọlọ́run sẹ́rí factor tiwa náà wà ń bẹ̀ factor ọlọ́run ti wà faithful sẹ́rí nǹkan tọ́lọ́run fẹ́ sọ pé a máa dà kò sí nǹkan tó yẹ ṣùgbọ́n àwa gangan gangan a ní ipa láti kó tá a bá máa dá tí ọlọ́run fẹ́ ká dà nínú ọdún yìí bí a bá máa dé ibi tí ọlọ́run fẹ́ ká dé nínú ọdún yìí àwa gangan ní ipa tiwa láti kó òun ni ọ̀rọ̀ yẹn ṣe wá fún Síónì àti fún Jerusalem ó ní pé dìde dìde níbi tó wà dìde dìde dìde ó ní ó wá sọ bẹ́ẹ̀ ó ní ó ní kó fi aṣọ dáradára aṣọ ògo ó ní kó gbé wọ̀ ó sọ fún ó wá sọ fún Síónì ó sọ fún Jerusalem ó ní àwọn nǹkan àìmọ́ ó ní wọn ò ní wọ àárín yín mọ́ so which means pé ó ṣeé ṣe kó jẹ́ pé ìdí tí Jerusalem àti Sioni fi wà lójú kan ni pé àwọn ẹ̀mí àìmọ́ àwọn nǹkan àmọ́ àwọn nǹkan àjòjì wọ́n ti wọlé wá Ọlọ́run wá sọ fún Jerusalem pé tó o bá tètè wá nǹkan ṣe sí tó o bá tètè dìde ọjọ́ ń lọ ọjọ́ ń lọ ẹ wá wo bá sùn ó wá ní ó ní ó ní ẹ ṣera yín gidi ó ní shake yourself nǹkan àkọ́kọ́ nìyẹn ó ní kán ó ní kán gbọ́dá jìgì ó ní kán ó ní ó ní gbogbo ìdọ̀tí tó ń bẹ lára wọn ó ní kí wọ́n gbọ́n dànù ṣáàdì bí bí bí nǹkan bá wà lójú kan for a long time tó bá yá ìdọ̀tí á ṣe kí ni dust á máa gather dust ẹ̀yin ẹ̀yà for example bí a bí a bá fi nǹkan pamọ́ sínú ilé tàbí via basement wa tá a bá move kí ni ẹ jáde kó di two days or three days ẹ rí i pé kíní àṣẹ kíní o a máa gather dust ọlọ́run fi sọ fún ọ pé ó ní kí wọ́n ṣéèkì dust ti ara wọn dànù dust ṣẹ́ni tá a bá ń sọ nípa dust dust ń sọ nípa nǹkan tó mú ìtìjú shame so ìdí ni pé shame ó ti mú ọ̀pọ̀lọpọ̀ wà lójú kan so we have to shake it off aláti gbọ̀n dànù aláti gbọ̀n dànù ẹ wá àwọn nǹkan tó tún sọ ó ní ó ní ó ní ó ní kí wọ́n jára wọn gbà ó ní kí wọ́n jókòó ó ní kí wọ́n fa ẹ̀wọ̀n tá a fi dè wọ́n lọ́rùn sẹ́rí ẹ̀wọ̀n yẹn ó ń sọ nípa control agbára tó ń control yàn agbára tó ń ṣe kíni o agbára tó ń control ẹlòmíì kì í ṣe bẹ́ẹ̀ lómi ò fẹ́ dìde o ṣùgbọ́n àwọn agbára kan wọ́n fi ẹ̀wọ̀n sí lọ́rùn wọ́n wá ń control ẹ̀ wọ́n ń fún lọ́rùn wọ́n ní jókòó síbi tó wà yẹn ó gbúdọ̀ dìde ọ̀pọ̀lọpọ̀ ló fẹ́ dìde ṣùgbọ́n àwọn agbára kan wà tó ń control wọn pé ó gbúdọ̀ dìde ó gbúdọ̀ kọjá ibi ẹlòmíì fẹ́ tẹ̀síwájú ẹlòmíì fẹ́ ẹlòmíì fẹ́ fò sókè ṣùgbọ́n àwọn agbára kan wà tó ń pè kí ni wọ́n á tún tẹ̀rí ẹni yẹn bá pé ìwọ níbo ló ń lọ so àwọn a fẹ́ gbàdúrà lálẹ́ yìí <laughs> a fẹ́ sọ fọlọ́pọ̀ tó bá ní gbogbo àwọn agbára bẹ́ẹ̀ tó ní pé a ò ní dìde tó ní pé a ò ní tẹ̀síwájú nínú ọdún yìí a fẹ́ dìjàkadì àdúrà lálẹ́ sẹ́rí àdúrà tálẹ́ àdúrà ìjàkadì ni a fẹ́ dì a fẹ́ gbára nínú ìpéjọpọ̀ àdúrà ni ṣùgbọ́n ẹ jẹ́ kí n fún wa ní three points ká tó gbàdúrà àwọn nǹkan tó mú káwọn èèyàn wà lójú kan àwọn nǹkan tó tó tó ṣeé ṣe kó jẹ́ kíyàn wà lójú kan number one òun náà ni ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ lè jẹ́ kíyàn wà lójú kan for long time ṣé tá a bá sọ nípa ẹ̀ṣẹ̀ mi ò sọ nípa mi ò anything tí anything tí a bá ń ṣe tínú ọlọ́run ò dùn sí ẹ̀ṣẹ̀ ni yes ẹ jẹ́ ká watch ẹ̀ gẹ́gẹ́ bí ọkọ àti aya anything tí a ń ṣe fúnra wa tí inú ara wa ò dùn sí ẹ jẹ́ watch ẹ̀ ẹ̀ṣẹ̀ ni ẹ̀ṣẹ̀ ni ẹ jẹ́ watch ẹ̀ ẹ̀ṣẹ̀ mọ́ ẹ̀ṣẹ̀ jẹ́ ó jẹ́ bí àjàgà tó lè dáyọ̀ dúró for long time ẹ̀ṣẹ̀ then number two àìgbàgbọ́ sẹ́ni ọ̀pọ̀lọpọ̀ fẹ́ dìde ṣùgbọ́n àwọn gan ò bìlífù náà ara wọn wọn ò bìlífù àìgbàgbọ́ ẹlòmíì fẹ́ sí exam ṣùgbọ́n kò bìlífù náà rẹ̀ pé a ní exam yẹn mi rò pé mo lè pass ẹ̀ àìgbàgbọ́ sẹ́ni tí yóò bá gba sẹ́ni tá a bá sọ nípa àìgbàgbọ́ ó pín sí ọ̀nà mẹ́ta number one àìgbà ọlọ́run gbọ́ àkọ́kọ́ nìyẹn then àìgbà ara wa gan gbọ́ tá a bá bìlífù ara wa tá a bá bìlífù náà ability ara wa kò sí tá a fẹ́ di kò sí tá a sì lè dìde o a lè gbàdúrà láti ọ̀la wọ two thousand and twenty-five bí àbágbọ́n ò bá bílífù nínú àdúrà tá à ń gbà tá à bá bílífù nínú ara wa kò sí nǹkan tá a lè ṣe o then àìgbàgbọ́ nínú àwọn tí ọlọ́run yí wa ká bí a ò bá bílífù nínú àwọn tí ọlọ́run bí a bá àbá bílífù nínú àwọn tí ọlọ́run fi yí wa ká ó ṣeé ṣe kíyàn mọ́ dìde ó ṣeé ṣe kíyàn mọ́ dìde àìgbàgbọ́ jẹ́ kan ẹ̀ṣẹ̀ jẹ́ kan then number three nǹkan mi tó tún lè mú kíyàn wà lójú kan so ká tó lọ gbàdúrà òun náà ni mo pè ní ẹ̀mí ẹrọ́dù spirit of herod ẹ rí i pé nígbà tí wọ́n bí jésù sẹ́rí ẹ̀mí yẹn ó mọ àwọn tó jẹ́ ológo ẹ̀mí ẹrọ́dù máa ń tájẹ́tì àwọn tó jẹ́ ológo ó máa ń tájẹ́tì àwọn tó yẹ pé wọ́n lọ sí ibi gíga ẹ wo jésù <laughs> ìgbà tí wọ́n bí jésù matthew two wọ́n ní ẹrọ́dù ṣe kí ni ó fẹ́ pa á that's one ẹ wo johannu ta ló pa john ta ló pa john òun ló ṣe kíni o ìgbà níjọ́ tó ń ṣe ọjọ́ ìbí ó fi johannu rúbọ ó ní kán lọ bẹ́ orí johannu so wọ́n sì bẹ́ orí johannu so ó pa john then number three tẹ́lá wo ìṣe àpọ́sẹ́lẹ̀ orí kejìlá wọ́n ló ṣe kíni herod náà ló ṣe kíni òun ló pa jacobu jacobu yẹn ló jẹ́ bíi àbúrò sí john so ẹ̀mí herod òun ló pa jacobu ẹ̀mí ẹ̀ náà ló tún wá tájẹ́tì Peter òun ló ní pé kán lọ mú Peter pé pé kán jù sínú ọgbà ẹ̀wọ̀n pé tó bá di ẹ̀yìn rẹ̀ kọjá òun mú Pétérù jáde láti ṣe kíni o láti bẹ́ lórí ṣùgbọ́n Ọlọ́run ó ní pé nígbà tí àwọn àwọn ìjọ bẹ̀rẹ̀ sí ní gbàdúrà pé a a ò ní gbà lọ́tẹ̀ yìí sẹ́ni àwọn ẹ jẹ́ ká farayánú àdúrà tálẹ̀ yìí àdúrà tálẹ̀ ni pé àwa náà ò ní gbà yes àwọn agbára tó ní pé a ò ní dìde àwọn náà fẹ́ sọ fún pé a ò ṣe kíni o a ò ní gbà wọ́n ní àwọn ìjọ gbàdúrà wọ́n gbàdúrà to the point pé nígbà tí pétérù gan yọjú <laughs> àwọn mọ̀ pé pétérù ni wọ́n ní wọn ò fẹ́ sílẹ̀kùn wọ́n ní pé irọ́ ni irọ́ ni wọ́n ní áńgẹ́lì pétérù ni wọ́n ní irọ́ ẹjẹ́ wọn gbàdúrà lọ wọ́n gbàdúrà kọjá àdúrà <coughs> praise the lord wọ́n ṣe kí ni o wọ́n gbàdúrà kọjá àdúrà ìgbà tó yá ni pétérù wá ní pé èmi ni kì í ṣe áńgẹ́lì mi ìgbà wọn á tún wá sílẹ̀kùn fún pétérù ẹjá lọ gbàdúrà so ẹ̀mí ẹrọọdù jẹ́ ẹ̀mí tá a fẹ́ fi bú lálẹ́ ó jẹ́ ẹ̀mí ẹ̀mí yẹn tó bá mọ̀ pé yẹn fẹ́ ga ẹ̀mí yẹn tó bá mọ̀ pé yẹn fẹ́ yẹn fẹ́ tẹ̀síwájú ẹ̀mí ẹrọọdù lè ṣe kí ni o lè o lè cut yẹn short o lè cut potential short o lè rìn yẹn mọ́lẹ̀ o lè tì yẹn mọ́lẹ̀ ẹ̀mí ẹrọọdù ẹ̀mí ẹjá lọ gbàdúrà òní òmìnira Jésù wá sọ mí dòmìnira. <laughs> òní lọ́jọ́ nira, jésù wá sọ mí nira, mo sátọ̀ ó jésù gbà mí lọ́wọ́ ta ò wá já ìdè táyé fìdè mi òní lọ́jọ́ òmìnira bọ́sọ̀ ìnira lára mi. ṣàmúrí yẹn òní lọ́jọ́ òmìnira bàbá wa sọ mi dòmìnira ẹja kọrin òní lọ́jọ́ òmìnira jésù wa sọ mi dòmìnira mo ṣàtọwọ́ o jésù gbà mí lọ́wọ́ ayé o wájà ìdè táyé fìdè mi òní lọ́jọ́ òmìnira bọ́sọ̀ ìnira lára mi sẹ́rí the last part yẹn àwọn abẹ́rẹ́ ni kọ́ pẹ̀lú àtẹ́wọ́ òní lọ́jọ́ òmìnira bọ́sọ ìnira lára mi òní lọ́jọ́ òmìnira bọ́sọ ìnira óyá óyá òní lọ́jọ́ òmìnira bọ́sọ ìnira lára mi òní lọ́jọ́ òmìnira bọ́sọ ìnira lára mi òní lọ́jọ́ òmìnira bọ́sọ ìnira lára mi. amen a gbàdúrà ẹ jẹ́ ká kọ́kọ́ dojúkọ àwọn three point tí mo fún wa yẹn ká tó wá bọ́ sí orí vaasi tá a fẹ́ fi gbàdúrà yẹn so a gbàdúrà pé olúwa gbà mí lọ́wọ́ ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ tó ń ayé mi gúnlẹ̀ sójú kan ẹja kọ́kọ́ bẹ̀rẹ̀ sẹ́rí ẹ̀ṣẹ̀ la afẹ́ fi dì pẹ̀lú spiritual aspect ẹ̀ṣẹ̀ tó ṣe kí ni o ẹ̀ṣẹ̀ tó wa ayé sẹ́rí ẹ̀ṣẹ̀ jẹ́ bí àjàgà ó jẹ́ bí ẹrù ni o kò sẹ́ ẹ lọ wò kò sẹ́ni tó gbé ẹrù kò sẹ́ni tó gbé cement kéèyàn lọ gbé bíi bag of cement bíi márùn kó kàn sórí ibo lẹ́ni yẹn lọ ojú kan lẹ́ni yẹn máa wà gbogbo àwọn àwọn àwọn tó ń bọ̀ lẹ́yìn ẹni yẹn wọ́n á bá ẹni yẹn wọ́n á tún ṣáájú ẹ̀ kọjá torí pé ṣe kí ni oru àjàgà oru ẹrù ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ bó tilẹ̀ wò ká ẹ má jẹ́ ká fojú di ẹ̀ṣẹ̀ o kò sí ẹ̀ṣẹ̀ tó kéré níwájú ọlọ́run o ẹ já gbàdúrà ẹ já sọ fọ́nà pé olúwa gbà mí lọ́wọ́ ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ tó wá ayé mi gúnlẹ̀ sójú kan tí ò jẹ́ ń tẹ̀síwájú ah olúwa gbà mí lọ́wọ́ ẹ̀ṣẹ̀ ìdí ẹ̀ṣẹ̀ tó dè mí gbogbo àjàgà ẹ̀ṣẹ̀ tí ò jẹ́ ń tẹ̀síwájú olúwa bá ń fọdànù ẹjẹ́ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù tó bá ní gbogbo àjàgà ẹ̀ṣẹ̀ gbogbo ìdí ẹ̀ṣẹ̀ tó di ẹnì kọ̀ọ̀kan wa olúwa bá fọdànù olúwa fọdànù ẹjẹ́ gbàdúrà yẹn dáadáa olúwa fọdànù àjàgà ẹ̀ṣẹ̀ lọ́rùn mi gbogbo ẹrù ẹ̀ṣẹ̀ lọ́rùn mi tí ò jẹ́ ń tẹ̀síwájú olúwa bá ń wò dànù olúwa bá ń dáná sùn olúwa olúwa fọ́ àjàgà ẹ̀ṣẹ̀ lọ́rùn wa bàbá jésù fọ́ àjàgà ẹ̀ṣẹ̀ lọ́rùn wa olúwa gbà wá lọ́wọ́ ẹ̀ṣẹ̀ ẹjẹ́ àtẹnumọ́ dáadáa olúwa gbà mí lọ́wọ́ ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ tó wá ayé mi gúnlẹ̀ tí ò dé ń tẹ̀síwájú olúwa gbà mí olúwa gbà mí olúwa gbà mí bàbá jésù gbà wá gbà wá olúwa gbogbo ẹ̀ṣẹ̀ tó dàbí àjàgà lọ́rùn wa tí ò já tẹ̀síwájú gbogbo ẹ̀ṣẹ̀ tó dàbí ẹrù wúwo tí ò já tẹ̀síwájú tí ò já lè sáré lórúkọ jésù olúwa gbà wá lọ́wọ́ ẹ̀ jésù kristi olúwa wa à ń gbàdúrà à ń fi ẹ̀mí àìgbàgbọ́ ẹ̀mí àìgbàgbọ́ the spirit of unbelief ẹja fi ẹ̀mí yẹn bú o ẹ̀mí àìgbàgbọ́ sẹ́ni gbogbo àwọn tó ṣe àwọn tó tó dín ńlá lónìí wọ́n take risk ni o wọ́n ṣe kí ni wọ́n take wọ́n take risk sẹ́ni kíyàn tó lè take risk ìyẹn gbọ́dọ̀ believe nínú ara ẹ̀ ìyẹn gbọ́dọ̀ believe nínú ọlọ́run ìyẹn gbúdọ̀ bìlífù náà rẹ̀ dé ìyẹn gbúdọ̀ tún bìlífù náà àwọn tí ọlọ́run fẹ́ lò láti gbéyàn dìde tí sẹ́ẹ̀dì ọ̀nà mẹ́ta yẹn tó bá ti wà missing ó ṣeé ṣe kíyàn pẹ́ǹbì tó wà ó ṣeé ṣe kíyàn ṣe kíni o kó pẹ́ǹbì tó wà kó pẹ́ lójú kan ẹja gbàdúrà ẹja sọ fọlọ pé olúwa gbogbo ẹ̀mí àgbàgbọ́ nínú mi olúwa ti jáde olúwa bọ ẹja bá ọ olúwa bọ wí ìwé ẹ̀mí àgbàgbọ́ ẹ ẹ rí pé lẹ́yìn àdúrà yìí ọ̀pọ̀lọpọ̀ wa a ó sì bẹ̀rẹ̀ ní gbé àwọn ìgbésí akọni yes ẹ lọ kọ́ sílẹ̀ ìgbésí akọni ẹlòmíì tó fẹ́ ṣe nǹkan tó ti rẹ́ dàbí pé ó ti di ẹ̀tì lẹ́yìn àdúrà yìí so ẹ rí i pé wọ́n á ṣe kí ni o wọ́n á bẹ̀rẹ̀ sí ní gbé ìgbésí akọni ẹja sọ fọ́nà ẹja bá ẹ̀mí yẹn wí tó lọ́wọ́ gbogbo ẹ̀mí àgbàgbọ́ ẹ̀mí iyèméjì nínú ọkàn mi olúwa ti jáde olúwa bá ń dáná sun olúwa olúwa olúwa ti jáde kó inú mi ẹ jẹ́ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù gbogbo ẹ̀mí ẹ̀mí iyèméjì ẹ̀mí àìgbàgbọ́ ẹ̀mí àìgbàgbọ́ lórúkọ jésù nínú wa olúwa ti jáde olúwa ti jáde olúwa ti jáde àìkọ́dà lima sindalika polima safajidia ẹ̀mí iyèméjì ẹ̀mí thomas thomas lẹ́yìn ìgbà tí jésù jíǹde ó sọ fáwọn ọmọ ẹ̀yìn ó ní tóun ò bá rí ibi tí wọ́n ti gún ní ọkọ̀ ó náà ò ní gbàgbọ́ ẹ̀mí àìgbàgbọ́ nínú wa tí òjá tẹ̀síwájú ẹ̀mí àìgbàgbọ́ tí òjá lè gbé ìgbésẹ̀ gan tí ẹbí ká gbé so bí ẹ̀mí àìgbàgbọ́ bá wà oló máa ń fa ìbẹ̀rù oló máa ń fa ojo ẹja gbàdúrà olúwa lè jáde lé ẹ̀mí àìgbàgbọ́ jáde nù mí olúwa bọ̀ wíwẹ̀ ẹ̀mí àgbàgbọ́ lórúkọ jésù jáde alima sindalika polima sọfọ judea jáde jáde jáde ẹ̀mí àgbàgbọ́ ẹ̀mí iyèméjì ẹ̀mí bẹ̀rù tí ò já gbégbèsè akin ìgbésẹ̀ ìgbésẹ̀ tó yẹ bí kẹ́ni kọ̀ọ̀kan wá gbé ẹ̀mí àgbàgbọ́ àmì àti ẹ̀mí iyèméjì lórúkọ jésù ẹ bá iná jáde jésù kristi olúwa wa ẹjá gba ẹjá gba ìkẹta àwa àwa bọ́ sínú àdúrà àwa bẹ̀rẹ̀ sí ní fáyà oh my god so à ń sọ fọlọ́n polúwa gbogbo ẹ̀mí ẹ̀rọ́dù ẹja kọ́kọ́ bá ẹ̀mí yẹn wí náà ẹ̀mí ẹ̀rọ́dù sẹ́ni ọ̀pọ̀lọpọ̀ wa ló ní ìṣúra wọ́n ń pè ìṣúra ní talent wọ́n ń pè ní divine ability so sẹ́ni talent yẹn ó ń sọ nípa nǹkan tá nǹkan tó ẹbí ká dà tá àti dà oh my god àwọn nǹkan tó ẹbí ká ká ṣe tá àti ṣe òun ló ń jẹ́ talent sẹ́ni ọ̀pọ̀lọpọ̀ ní ẹ̀mí ẹ̀rọ́dù ṣe kí ni ẹ̀mí Ẹ́rọ́dù ti tì mọ́lé ọ̀pọ̀lọpọ̀ ní ẹ̀mí Ẹ́rọ́dù ti ó ti cut short kò jẹ́ kí wọ́n kò jẹ́ kí wọ́n lo talent tọ́lọ́run fún wọn ẹ já gbàdúrà ẹ wo Pétérù ìgbà tí wọ́n ti Pétérù mọ́lé kò sáǹfààní tí Pétérù ń ṣe ní ọgbà ẹ̀wọ̀n náà ìṣe ló kàn bẹ̀rẹ̀ ní sùn àgbọ̀pọ̀ jí òkú dìde nínú ọgbà ẹ̀wọ̀n àgbọ̀pọ̀ lajú ọ̀fẹ́jú nínú ọgbà ẹ̀wọ̀n so ọ̀pọ̀lọpọ̀ ló ní talent ẹ wo Joseph tó ṣe ó ní talent ó lè interpret àlá fún ọba ó lè interpret àlá tó máa change the economy ṣùgbọ́n ṣe kí ni o ó wá wà lọ́gbẹ́ wọn ẹja gbàdúrà olúwa gbogbo ẹ̀mí ẹ̀rọ́dù tó ń lépa ayé mi ẹ̀mí ẹ̀rọ́dù tó tì mí sínú ilé túbú olúwa bá ń gbèdè olúwa bá ń bẹ̀ nídà ẹ̀mí mọ́ kọlu ẹ̀mí ẹ̀rọ́dù nínú ayé mi gbogbo ìjọba ẹ̀rọ́dù nínú ayé mi olúwa fàyà ẹ̀jẹ̀ gbàdúrà lórúkọ Jésù lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù gbogbo ẹ̀mí ẹrọ́dù tó ní pé àwọn ò ní ga ẹ̀mí ẹrọ́dù tó tì wá múnú ilé túbú olúwa kọlù <laughs> yes yes ẹ̀mí ẹrọ́dù olúwa bá wí àìkọ́dà lima sindali kapolia ẹ̀mí ẹrọ́dù ẹ̀mí atẹnilóríba ẹ̀mí ẹrọ́dù tí àwọn ọ̀tá yàn tẹ̀lé wa pé ká mọ̀ bá tẹ̀síwájú lórúkọ jésù olúwa bẹ̀ nídà gbogbo agbára ẹrọ́dù lórúkọ jésù ẹ dòkú gbogbo agbára Hẹ́rọ́dù lórí ayé wa lórúkọ Jésù ẹ dòkú gbogbo agbára Hẹ́rọ́dù gbogbo ẹ̀mí Hẹ́rọ́dù nínú ayé àwọn ọmọ wa lórúkọ Jésù ẹ dòkú Olúwa bẹ́ wọn nídà ẹja gbà ẹja gbà àdúrà yẹn o gbogbo ẹ̀mí Hẹ́rọ́dù tó ń lépa ẹ̀mí mi ẹ̀mí Hẹ́rọ́dù tó ń lépa ìdílé mi lórúkọ Jésù gbọ́fà likapa àìkọ́dá lima sindelika postcapa judea Olúwa bẹ́ wọn nídà Jésù Kristi Olúwa wa a ó gbàdúrà a sọ fọlọ́ pé olúwa fún mi ní agbára àti okun láti dìde níbi tí mo wà lójú kan tí mo wà olúwa fún mi ní agbára àti okun láti ṣe kíni o láti dìde ẹ̀rí ẹ̀rí pé tẹ́lá wo Isaiah fifty two verse one yẹn ó ní ó ní dìde dìde wake up wake up awake awake dìde ọjọ́ ń lọ dìde o ò mọ̀ ìsọ ọmọdé mọ̀ dìde ṣe rí báyẹn bí pé wọ́n jágbe mọ́yàn ni pé èyí tó ṣe tó gẹ́ lójú kan dídé kó bẹ̀rẹ̀ sí ní rìn èyí tó ṣe tó gẹ́ lójú kan dídé kó bẹ̀rẹ̀ sí ní fò ẹ gbàdúrà olúwa fún mi ní okun àti agbára ṣẹjá bá ṣe ń gbà ẹ máa mi ara wa olúwa fún mi ní kí ni o okun àti agbára ṣẹ́rí ṣẹ́rí àwọn tó di nǹkan ńlá lónìí njọ́ kan ni ẹ̀mí yẹn bà lé wọn pé and I will try this thing wọ́n dẹ̀ succeed wọ́n ṣe kí ni o wọ́n They succeed and I, I, will, I will apply for this exam eh, for this uh, for this job I, I will try this thing wọ́n They succeed ṣùgbọ́n ṣùgbọ́n sẹ́rí bí bí yẹn bá dìde so ó ṣeé ṣe kíyàn kan mọ kíyàn kan wà lójú kan kó sì mọ ṣe nǹkan kan ìgbésẹ̀ tó yẹ pé kíyàn ò gbé kó mọ gbé ọ̀ǹtí tí gbogbo ọjọ́ fi lọ ọ̀ǹtí tí gbogbo ọjọ́ ṣe kí ni tá a fi lọ tán ẹja gbàdúrà ẹja olúwa fún mi ní agbára àti okun láti dìde níbi tí mo wà agbára àti okun láti dìde sókè láti jí kúrò nínú oorun tí mò ń sùn agbára àti okun láti dìde olúwa bẹ̀wọ̀ mi ẹ jẹ́ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù olúwa wọ̀ mí lágbára lima sẹ́tẹ̀ yẹlẹ́kẹ́ pẹ́tẹ́ yẹlẹ́kẹ́ sídìá ẹnì kọ̀ọ̀kan wa agbára àti okun láti dìde láti bẹ̀rẹ̀ sí ní gbé ìgbésẹ̀ tí ó yẹ ká bẹ̀rẹ̀ sí ní gbé lórúkọ jésù olúwa gbúwọ̀ wá agbára àti okun ẹja gbà yes olúwa fún mi ní agbára àti okun etí mo ṣe tó gẹ́ lójú kan yes etí iṣẹ́ mi ṣe tó gẹ́ lójú kan etí àwọn ọmọ mi ṣe tó gẹ́ lójú kan agbára àti okun tí mo nílò láti dìde sókè olúwa gbé wọ̀ mí èké pété lè kápá skin for jírí kápá olúwa gbé wọ̀mí wọ̀mí lágbára àti okun láti tagìrì láti dìde sókè láti jára mi gbà olúwa wọ̀mí lágbára láti jára mi gbà olúwa wọ̀mí lágbára ẹja gbà ẹja gbà wọ̀mí lágbára wọ̀mí lágbára wọ̀mí lágbára wọ̀mí lágbára ekepete yelekepe nelika sinikapa agbára àti okun láti tagìrì láti dìde sókè láti láti gbára wa níbi tá a wà lórúkọ jésù wọ̀ wá lágbára wọ̀ wá lágbára fún wa ní okun olúwa fún wa ní okun olúwa àìkọ́dá lima sídìkápá olúwa fún wa ní okun àti agbára yelima masudia agbára àti okun láti dagiri yes láti jí dìde kó onú oorun tá à ń sùn olúwa bí wà wá bàbá jésù gbé wà wá bàbá jésù gbé ẹjẹ àwọn àgbà fún mi lágbára fún mi lágbára fún mi lágbára fún mi lágbára fún mi lágbára ẹ̀mí má mi sí mi sí mẹ́ jésù kristi olúwa wa jésù kristi olúwa wa jésù kristi olúwa wa ẹja gbàdúrà yín lẹ́ẹ̀kan sí ìwé ká tó pa ẹja kọrin yìí ẹ̀mí mímọ́ tún ná mi dá àmọ́ pàtẹ́wọ́ wà wà wà lẹ́yìn àdúrà yìí ẹ má jẹ́ kí ẹ má jẹ́ káwa gan fira wa sínú dè tó bá ní àwọn nǹkan tó ẹbí ká bẹ̀rẹ̀ sí ní ṣe ẹja lọ ṣe sẹ́ni ní kò tí ju bíi ọjọ́ bíi méjì lọ so àwọn àwọn méjì kan sì pè mí on the same day nǹkan tó jẹ́ kí n mọ̀ pé ọlọ́run lọ́wọ́ sí àṣeyọrí wọn ni pé on the same day àwọn méjì kan sì pè mí láti share testimony testimony tí wọ́n sì share the same testimony the same testimony mo ní ah how can how can two people on the same day the same testimony láì láì jẹ́ kí wọ́n mọ̀ra wọn from different states mo wá mo wá compare testimony àwọn méjì mo rí i pé nǹkan kan sọ wọ́n jí wọ́n nǹkan kan sọ wọ́n jí nígbà tí wọ́n tí wọ́n tí wọ́n tí wọ́n gbé gbèsè tí wọ́n gbé nǹkan sọ wọ́n jí pé no i have to take this i have to do this ọlọ́run ọlọ́run dẹ̀ mú wọn ṣàṣeyọrí ẹja ẹja gbàdúrà ṣe lẹ́yìn àdúrà yìí tó bá ní àwọn nǹkan kan tó yẹ pé ká ti ṣe tá ò tí ì ṣe ẹja lọ gbé gbèsè lórí ẹ̀ yes torí pé ọlọ́run gangan fẹ́ ṣe kí ni ó fẹ́ darapọ̀ mọ́ wa láti ṣe gbogbo àwọn nǹkan tí a fẹ́ ṣe ó fẹ́ darapọ̀ ó fẹ́ mingu pẹ̀lú wa ọlọ́run fẹ́ mingu pẹ̀lú wa ẹja kọrin yìí ṣẹta bá ti ń kọ́ àmọ́ pàtó wa wà wà wà wà agbára àtàṣẹ agbára àtàṣẹ o ẹ̀mí mímọ́ fún mi lágbára o agbára àtàṣẹ agbára àtàṣẹ agbára àtàṣẹ agbára àtàṣẹ agbára àtàṣẹ o ẹ̀mí mímọ́ fún wa lágbára o agbára àtàṣẹ ẹ̀mí mímọ́ fún wa lágbára agbára àtàṣẹ mímọ́ fún wa lágbára o agbára àtàṣẹ mímọ́ fún wa lágbára agbára àtàṣẹ mímọ́ fún wa lágbára agbára àtàṣẹ amen àtúntún àtúkọrin mi ẹ̀mí mímọ́ tún náà mi dá ah ẹ̀mí mímọ́ tún náà mi dá sẹ́rí ọ̀pọ̀lọpọ̀ wa ibi tá a ti sùn a ti ń sùn a ti ń tògbé a nílò nǹkan tó máa ṣe kíni tó máa jẹ́ wa hope wọ́n ń pe kíní kan ní catalyst <laughs> oh my god àwa tá a jẹ́ scientist tá a ti catalyst yẹn sẹ́rí tí wọ́n bá ti dá mọ́ àwọn other chemicals so àwọn reaction tó yẹ kó take place kò ní take place ṣùgbọ́n tó bá da catalyst catalyst yẹn á ṣe kíni á sì speed up reaction ẹja gbà ẹja kọrin yẹn tá a bá ṣe ń kọ yes ẹ̀mí mímọ́ fẹ́ sọ̀kalẹ̀ máa síndika polia ẹ̀mí mímọ́ tún náà mi dá ẹ̀mí mímọ́ tún náà mi dá ẹ̀mí mímọ́ tún ná mi dá ẹ̀mí mímọ́ tún ná mi dá ogun ayédè lálejò ó lé o ẹ̀mí mímọ́ tún ná mi dá óyá óyá óyá ẹ̀mí mímọ́ tún ná wa dá ẹ̀mí mímọ́ tún ná wa dá ẹ̀mí mímọ́ tún ná wa dá ẹ̀mí mímọ́ tún ná mi dá ogun ayédè lálejò ó lé o ẹ̀mí mímọ́ tún ná mi dá ẹ̀mí mímọ́ tún ná mi dá emewe matuna mi da emewe matuna mi da emewe matuna mi da ogun ayede leju ó lè o emewe matuna mi da amen. àwọn gbàdúrà olúwa dáná agbára sínú mi iná agbára tí ó sọ mí yes yes yes iná agbára tí ó sọ mí yes olúwa bẹ̀ wọ̀ mí ẹ̀mí má tún náà mi dá iná agbára ètò ọ̀sọ̀ ayé mi jí olúwa dá sínú mi ẹ jẹ́ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù olúwa wọ̀ wá lágbára olúwa tún iná wa dá iná agbára tí ó sọ wá gírì yes the catalyst iná agbára tí ó sọ wá jí níbi tá a sùn sí níbi tá a ṣubú sí níbi tá a jókòó lójú kan sí iná agbára tí ó jà tagìrì láti dìde láti bẹ̀rẹ̀ sí ní gbé àwọn ìgbésẹ̀ tó ẹgbẹ́ ká gbé olúwa wọ̀ wá lágbára olúwa túnáwádá hàlíà màhálíà masudika polia aikọdabaha eyedemeke sidikapa eliaba safa jidikapa iná gbára yes iná gbára yes ailia kapa eliba safa jidia olúwa gbé wa wọ̀ olúwa gbé wa wọ̀ olúwa gbé wa wọ̀ olúwa gbé wa wọ̀ olúwa gbé wa wọ̀ jésù kristi olúwa wa a gbàdúrà à ń sọ fọlọ pẹ̀lú tó bá dé gbogbo àwọn ẹ̀dákẹ́dá àwọn ẹ̀mí tí ì jẹ́ kíyàn tẹ̀síwájú tó ti wọnú ayé mi olúwa bá ń finá mọ́ wọn yes ẹ wo nǹkan tí ọlọ́run sọ fún ó ní ó ní ó ní àwọn nǹkan ẹ̀mọ́ ó ní wọn ò ní wọ àárín yín mọ́ yes with me pé àwọn nǹkan ẹ̀mọ́ tó wọlé àwọn ni wọn ò jẹ́ kí Jerusalem àti Sioni kàn ṣe kí ni o kí wọ́n tagìrì kí wọ́n dìde ẹ jẹ́ gbàdúrà gbogbo ẹ̀yin ẹ̀mí àjèjì gbogbo ẹ̀yin ẹ̀mí tó ń tí tó ń dí ìtẹ̀síwájú mi lọ́wọ́ yes àwọn ẹ̀mí tó ti wọnú iṣẹ́ mi ẹ̀yin ẹ̀mí tó ti wọnú ilé mi ẹ̀yin ẹ̀mí tó ti wọnú ayé mi gan tí ò jẹ́ ń tẹ̀síwájú tó wá ayé mi gúnlẹ̀ lórúkọ Jésù ẹ bá iná jáde olúwa bá yín wí lórúkọ Jésù ẹ jáde kẹ gbiná sọnù ẹ jẹ́ gbàdúrà lórúkọ Jésù yes olúwa tì wọ́n jáde olúwa bọ̀ wí ìwé ẹ̀mí àjòjì ẹ̀mí ẹ̀mí awanigunlẹ̀ sójú kan olúwa bọ̀ wí lórúkọ jésù jáde lima àìkọ́dà fàyídìgàn sínfọ jíríkà pọ́lìà nínú ayé mi nínú iṣẹ́ mi nínú ayé àwọn ọmọ mi nínú ayé ìyàwó mi olúwa bọ̀ wí jáde jáde jáde mo gbé òde yes ẹja ẹja dè wọ́n <laughs> alágídí ni wọ́n wọ́n fẹ́ gbà ó àwa alábúlọ̀ múra sí wọn ẹja gbé wọn dè ẹja forúkọ jésù dè wọ́n yes olúwa bọ̀ wí ìwé ẹ̀mí awanigunlẹ̀ sójú kan gbogbo ẹ̀yin ẹ̀mí àjèjì tí ò já tẹ̀síwájú tó ń wa ayé wa gúnlẹ̀ sójú kan tó ń wa iṣẹ́ wa gúnlẹ̀ sójú kan olúwa bá yín wí lórúkọ jésù agbẹ̀yìndè àìlíà màsílíkà pọ́lìà àfi orúkọ jésù gbẹ̀yìndè yes ẹ wọnú ìdè lórúkọ jésù ẹ bá iná jáde olúwa tì wọ́n jáde ẹ bá iná jáde màsátayalagaba bá iná jáde ìwé ẹ̀mí ìwé ìwé ẹ̀mí awanigunlẹ̀ sójú kan ìwé ẹ̀mí adánidúró yes ẹ̀mí adánidúró sójú kan olúwa bọ̀ wí gbogbo ẹ̀yin ẹ̀mí àjèjì tó ti wọnú ayé wa tó ti wọnú iṣẹ́ wa lórúkọ jésù ẹ jáde jésù kristi olúwa wa ẹ jẹ́ akọrin ìsọjí jáde ẹ̀mí èṣù jáde lórúkọ jésù jáde ẹ̀mí òkùnkùn jáde o ah ṣẹ́ni agbúdọ̀ ké mọ́ wọn wọn ì fẹ́ gbà o yes alágídí ṣẹ́ni sátánì ló rán wọn ṣẹ́ o ṣẹ́ni àwọn ẹ̀mí yẹn tẹ́ bá wo àwọn áńgẹ́lì gan bí ọlọ́run bá rán wọn ṣẹ́ ìgbà tó má tó jíṣẹ́ wọn tó mọ́ padà bí wọn bá rí iṣẹ́ yẹn jẹ́ wọn ní padà yes even ẹ wo ẹ wo ẹ wo ẹ wo jẹ Michael ṣàbẹ̀gbà tí ìgbà tí balógun pàṣẹ àdè lọ́wọ́ tó dè lọ́nà tí òjò kọjá sẹ́nukọ́ ẹ̀mí kó padà pé ah, olúwa nǹkan tó rán mi mi ò ríṣẹ́ jẹ́ o ó dúró síbẹ̀ ni wọ́n padà tí wọ́n bá accomplish purpose wọn gbúdọ̀ padà ẹ jẹ́ gbàdúrà ẹ jẹ́ awálà onígbà gbogbo ẹ̀yin ẹ̀dákẹ́dà gbogbo ẹ̀yin mísíọ̀kùkọ̀ lórúkọ jésù ẹ jáde kátó kátó kátó kátó kátó gbà ẹ jáde sáré kọrin tí mo fẹ́ kakọ jáde ẹ̀mí èṣù jáde lórúkọ jésù jáde ẹ̀mí òkùnkùn jáde o lórúkọ jésù jáde olúwa bọ̀ wí mo pàṣẹ fún ọ jáde ẹ̀mí òkùnkùn jáde lórúkọ jésù jáde ẹ̀mí òkùnkùn jáde o lórúkọ jésù jáde olúwa bọ̀ wí mo pàṣẹ fún ọ jáde ẹ̀mí òkùnkùn jáde nínú ayé wa jáde ẹ̀mí òkùnkùn jáde o lórúkọ jésù jáde olúwa bọ̀ wí lórúkọ jésù jáde olúwa bọ̀ wí lórúkọ jésù jáde olúwa bọ̀ wí lórúkọ jésù jáde olúwa bọ̀ wí lórúkọ jésù jáde olúwa bọ̀ wí amen ṣe àtúgbà gbogbo ẹ̀yin ẹ̀mí àjòjì ẹ̀yin ẹ̀mí ẹ̀yin ẹ̀mí tó ní pé mi ò ní tẹ̀síwájú ẹ̀yin ẹ̀mí tó ń dí ìtẹ̀síwájú mi lọ́wọ́ ẹ̀yin ẹ̀mí tó ń dí àtìdìde mi lọ́wọ́ lórúkọ jésù ẹ wọnú ìdè ẹ bá iná jáde ẹ jáde kó ònú ayé mi ẹ jáde kó ònú ilé mi ẹ jáde kó ònú ayé àwọn ọmọ mi olúwa bá wí lórúkọ jésù ẹ jáde ẹ jẹ́ tún lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù olúwa bọ̀ wí yes ayélujá àìkọ́dábà sáfà judea gbogbo ẹ̀yin ẹ̀dákẹ́dá gbogbo ẹ̀yin àjèjì ẹ̀mí <laughs> yes àwọn ẹ̀mí afọ̀kókó ẹni ṣòfò àwọn ẹ̀mí àfìgbà ẹni ṣòfò ah lórúkọ jésù ẹ jáde màlíkàpá ekepete lima aikoda lima sinfo judika polia olúwa bọ̀ wí lórúkọ jésù jáde jáde jáde jáde kónú ayé mi jáde konu iṣẹ́ mi jáde kó nu ayé àwọn ọmọ mi jáde kó nu ayé ìyàwó mi jáde kó nu ilé mi jésù kristi olúwa wa ẹ jẹ́ gbàdúrà olúwa gbogbo eruku tó kùn mí gbogbo eruku tó ṣe kíni tó bu ayé mi mọ́lẹ̀ tí òjò kógo òde ó farahàn so ẹ ẹ rí i pé tẹ́ bá wo verse two yẹn isaiah fifty two verse two ó ní shake yourself from the dust ó ní ẹ gbọ̀n àwọn eruku yẹn dànù ẹ gbọ̀n wọn dànù ẹni kí mo sọ fún wa pé tí nǹkan bá wà lójú kan tí nǹkan ò bá move ó máa wà dusty ó máa máa gather dust ẹ jẹ́ gbàdúrà olúwa gbogbo eruku tó bu ayé mi tí ò jẹ́ kó gòrò farahàn olúwa bá ń gbọ̀n wọ́n dànù <laughs> olúwa ṣe kí ni olúwa bá ń gbọ̀n wọ́n dànù olúwa fi iná gbọ̀n wọ́n dànù ẹ jẹ́ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù gbogbo ẹ̀yin eruku òkùnkùn tó bu ayé wa mọ́lẹ̀ tó bu ògo wa mọ́lẹ̀ tí ò jẹ́ kó gòrò farahàn lórúkọ jésù agbọ̀nyín dànù olúwa fi iná gbọ̀n wọ́n dànù masata yalagaba ekepetelekepedeli kasidia gbogbo ẹ̀yin eruku òkùnkùn tó bu àwọn ọmọ wa mọ́lẹ̀ tó bo iṣẹ́ wa mọ́lẹ̀ lórúkọ jésù olúwa bá gbọ̀n wọ́n dànù bàbá jésù gbọ̀n wọ́n dànù olúwa gbọ̀n wọ́n dànù olúwa bá gbọ̀n wọ́n dànù jésù kristi olúwa wa àwọn gbàdúrà àwọn sọ fọlọ́pọ̀ olúwa gbogbo ṣẹkẹṣẹkẹ ẹni táwọn ọ̀tá fi somi lọ́rùn gbogbo ṣẹ́kẹ́ṣẹkẹ̀ irin tán fi so ọwọ́ àtẹsẹ̀ mi àti tí wọ́n so mọ́ mi lọ́rùn láti máa darí ayé mi ẹjẹ́ àgbà ó olúwa bá ń finá jàdánù yes olúwa tá a bá ṣe ń gbà ẹjẹ́ a mi orí wa ẹjẹ́ a mi àgọ́ ara wa yes ẹjẹ́ a máa mira ṣẹ́kẹ́ṣẹkẹ̀ <laughs> yẹn á jálálẹ̀ yes mo ní ṣẹ́kẹ́ṣẹkẹ̀ yẹn á ṣe kí ni á jálálẹ̀ ẹjẹ́ á gbàdúrà gbogbo ẹ̀yin ṣẹ́kẹ́ṣẹkẹ̀ irin <laughs> táwọn ọ̀tá fi so mí mọ́lẹ̀ yes ètò fi ń kọ̀ǹtú ayé mi lórúkọ jésù ẹ jádànù lórúkọ jésù ẹ jádànù ẹ jẹ́ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù gbogbo ẹ̀yin ṣẹ́kẹ́ṣẹkẹ̀ irin yes gbogbo ẹ̀yin àgádágodo orin tán fi so wá tí wọ́n fi dè wá mọ́lẹ̀ ètò wọn so mọ́ wa lọ́rùn ètò wọn so mọ́ wa lẹ́sẹ̀ ètò wọn so mọ́ wa lọ́wọ́ tí ò tẹ̀síwájú lórúkọ jésù ẹ jẹ́ dànù alikapa ẹ dànù yes ẹ jẹ́ àgbà ó olúwa bá ń finá já olúwa finá já olúwa gbà mí olúwa finá já ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ ẹni tó dè mí mọ́lẹ̀ tí ò jẹ́ ń tẹ̀síwájú ó ti takoko olúwa olúwa já dànù olúwa finá já olúwa finá já olúwa já dànù bàbá jésù jọ já dànù já dànù já dànù jésù jẹ́dàdà Baba, Oya, ja, ja, ja, ja, ja, ẹja ẹja ẹja ẹja gbà yes yes yes yes yes yes ó ti ń já o ó ti ń já o àìlíkàpá máa sọ tọkọtọ líkàpá èprekete líkàpá máa sún yes ẹ máa já ẹ máa já lórúkọ jésù ẹja ẹja ẹja dànù lórúkọ jésù ẹjẹ dànù kàlíkàpá ekepete lima sudikapa ẹ maha yes yes yes yes ẹ yes ẹ tẹnumọ́ ẹ máa já lórúkọ jésù ẹ já lórúkọ jésù ẹ já gbogbo ẹ̀yin ṣẹ́kẹ́ṣẹkẹ̀ ayé gbogbo ẹ̀yin àgádágodo ayé ètí wọ́n fi so wá mọ́lẹ̀ ètí wọ́n fi tì wá lórúkọ jésù ẹ máa já ẹ máa já o ẹ máa já o ẹ máa já o iná kó jàdànù olúwa fi iná jàdànù olúwa fi iná jà di òmìnira sọ wá di òmìnira jésù kristi olúwa wa jésù kristi olúwa wa ẹ jẹ́ gbàdúrà ẹ jẹ́ sọ fọlọ polúwa gbogbo agbára tó mú mi so gbogbo agbára tó ṣe kíni gbogbo agbára tó mú mi so olúwa bá ń gbé wọn dè àwọn ẹ̀mí tó gbé ayé mi dè ẹ jẹ́ àgbà o bí ọlọ́run ò bá dè wọ́n padà bọ̀ o wọn á gbúdọ̀ bọ́ kó nu de káwọn ẹ̀mí tó dè wá pẹ́ tí wọ́n wà free no ẹ jẹ́ gbà olúwa agbára tó dè mí <laughs> agbára tó dè ògo mi agbára tó dè rẹ̀ mi olúwa gbé wọn dè gbogbo àwọn ẹ̀mẹ́kùn tó ń fi mí sínú dè olúwa bá ń fi wọ́n sínú dè olúwa fi ṣẹ́kẹ́ṣẹkẹ̀ rin àtàgádágodo olúwa bá ń fi tì wọ́n olúwa bá ń tì wọ́n mọ́lẹ̀ ẹ jẹ́ gbàdúrà lórúkọ jésù agbára tó gbé wa dè olúwa gbèdè yes agbára tó dè wá olúwa jọ wọnú ìdè <laughs> yes yes yes agbára tó di ògo wa agbára tó de ire wa olúwa gbèdè <laughs> ẹ jẹ́ gbàdúrà yẹn o gbogbo agbára tó dè mí olúwa gbé wọn dè ẹ wọnú ìdè àlíkàpá èprèkè síndikàpọ́lìà agbẹ̀yìn dè gbogbo ẹ̀yin ẹ̀mí òkùnkùn tó dè wá ẹ̀yin ẹ̀mí òkùnkùn tó dè iṣẹ́ wa ẹ̀yin ẹ̀mí òkùnkùn tó di ògo wa lórúkọ jésù ẹ̀yin gangan náà ẹ wọnú ìdè agbẹ̀yìndè lórúkọ jésù ẹ wọnú ìdè jésù kristi olúwa wa ó kù méjì ẹ má bínú so àgbàdua olúwa wọ̀ mí láṣọ ògo mi yes aṣọ iyì táwọn ọ̀tá gbà lọ yes aṣọ ògo mi tí wọ́n gbà lọ olúwa bá ń dà padà bàbá jésù wọ̀ mí láṣọ ògo wọ̀ mí láṣọ ọba wọ̀ mí láṣọ iyì wọ̀mílásọ ẹ̀yẹ ẹ̀jẹ̀ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù olúwa wọ̀wọ́ lásọ ògo aṣọ ògo wa tí wọ́n gbà lọ aṣọ iyì wa tí wọ́n gbà lọ olúwa dá padà ẹ̀mí máa fi aṣọ ògo wọ̀ wá olúwa fi aṣọ ẹ̀yẹ wọ̀ wá olúwa fi aṣọ agbára gan wọ̀ wá bàbá jésù jọ dá aṣọ ògo wa padà wọ̀ wá lásọ iyì wọ̀ wá lásọ ẹ̀yẹ wọ̀ wá lásọ ọlá. wọn wá aṣọ ọba yes àìkọ́dà lima síndíkà pọ́lìà aṣọ ọba wa olúwa jọ olúwa bá dá padà bàbá jésù dá aṣọ wa padà jésù kristi olúwa wa jésù olúwa wa so àgbà ẹ̀kọ́ tó kù yìí so àṣọ fọlọ́bọlúwa àwọn àwọn ìṣúra tó ń bẹ nínú mi ẹja gbọ́wọ́ sí ikùn wa yes àwọn ìṣúra ìṣúra ìṣúra ń sọ nípa talent ó ń sọ nípa àwọn agbára tá à ti lò tó ẹbí àwọn agbára tó ṣe pé tá à ti lò ṣùgbọ́n tó ń bẹ́ńbẹ́ sẹ́rí àwọn tálẹ́ǹtì yẹn tàbí àwọn ìṣúra yẹn ó ń sọ nípa àwọn òkè tó ẹbí ká ti gùn tá à ti gùn yes àwọn ìṣúra yẹn ó ń sọ nípa àwọn nǹkan tó ẹbí ká ti dà ní rere tá à ti dà ẹja gbàdúrà ẹja gbọ́wọ́lé okun wa olúwa sọ méjì àwọn ìṣúra tó ń bẹ́ẹ̀ nù mí ẹja gbà ó olúwa bá ń finá sọjí yes àwọn àwọn àwọn nǹkan àwọn nǹkan tí wọ́n bẹ́ kí n ti dà tí n ti dà olúwa mo fẹ́ dà olúwa sọ mí jí sọ ìṣúra mi jí olúwa fi náà mímọ́ sọ ìṣúra mi jí ẹ jẹ́ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù ìṣúra wa olúwa sọ jí yes olúwa sọ jí àìkọ́dà lima sindalika polia àwọn nǹkan tí wọ́n bẹ́ ká ti dà nílé tá a ti dà ah agbára tó ẹgbẹ́ ká ti máa lò tá a ti lò lórúkọ jésù olúwa bá sọjí ẹ̀mí máa sọ wájí ẹ̀mí máa sọ wájí ẹ̀mí máa sọ ìṣúra wájí àìkọ́dà lima sídìkàpà olú ìṣúra ọba ó ń bẹ lára ẹlòmíì ìṣúra gọ́vnọ̀ ìṣúra president ó ń bẹ lára àwọn ọmọ ọmọ ẹlòmíì ẹ jẹ́ gbàdúrà ìṣúra tó fún àwọn ọmọ mi olúwa sọjí yes olúwa sọjí àìkọ́dà lima sídìkàpọ̀lìà ìṣúra tó ń bẹ́nu mi tó ti dòkú ẹ̀mí mọ́ kó sọ jí ẹ̀mí mọ́ sọ ìṣúra mi jí olúwa sọ ògo mi jí ẹjẹ́ gbàdúrà olúwa jọ sọ ògo mi jí lálẹ́ finá ẹ̀mí mọ́ sọ ògo mi jí elima sindali kapolia ògo ẹnìkọ̀ọ̀kan wa tó ti kú tó ti kú ògo wa tó ń sùn olúwa finá ẹ̀mí mọ́ sọ jí jésù kristi olúwa wa jésù olúwa wa ẹjá bẹ̀rẹ̀ sí ní dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún àdúrà wa tọ́lọ́run ti gbọ́ àdúrà ọpẹ́ lórúkọ jésù olúwo ṣeun olúwo ṣeun olúwo ṣeun torípẹ́ ti gbọ́ tiwa agbórúkọ yín ga àyìn lógo fún àwọn ìyanu tẹ́ ẹ ti ṣe láàrin wa àyìn lógo olúwa olúwa gbọ́ ọpẹ́ wa olúwa gba ẹ̀yìn wa adá gbogbo ògo padà adá gbogbo ọpẹ́ padà torípẹ́ ọ̀dọ̀ ẹ̀yin ni ẹ̀yin ni ògo yẹ ẹ̀yin ni ọlá yẹ olúwo ṣeun olúwo ṣeun fún ọwọ́ agbára tẹ́ ẹ nà láàrin wa lálẹ́ yìí jésù kristi olúwa wa orúkọ jésù orúkọ jésù orúkọ jésù orúkọ jésù orúkọ jésù orúkọ jésù orúkọ jésù orúkọ jésù orúkọ jésù orúkọ jésù olúwa gbọ́ pẹ́ wa fún ọwọ́ agbára tẹ́ ẹ ti nà yes fún ìyanu tí ẹ ṣe láàrin wa lálẹ́ yìí yes yes ẹ̀mí olúwa sọ pé òun bọ́ aṣọ òkú kúrò lọ́rùn ọ̀pọ̀lọpọ̀ wa nínú ìpéjọpọ̀ àdúrà pé òun bọ́ aṣọ òkú àwọn tí wọ́n wọ̀ láṣọ òkú yes ọlọ́run sọ pé òun bọ̀dà òun bọ́ aṣọ òkú láàrin wa lọ́wọ́lọ́wọ́ báyìí adúbẹ́ fún ọwọ́ agbára tẹ́ ẹ ti nà adúbẹ́ fún àwọn èdè tẹ́ ẹ ti já yes adúbẹ́ fún àwọn orí tẹ́ ẹ tún ṣe nínú àdúrà ti alẹ́ yìí adúpẹ́ fún àwọn ògo tẹ jí ògo tó ti ń sùn tàbí ògo tó ti ẹ̀tún kú tẹ̀ sí sọ́jí pátápátá lórúkọ jésù olúwa gbọ́ ọpẹ́ wa olúwa gba ẹ̀yìn wa bàbá jésù gbọ́ ọpẹ́ wa bàbá jésù gba ẹ̀yìn wa olúwo ṣeun o olúwo ṣeun o olúwo ṣeun adúpẹ́ torí pé ẹ láàrin wa kọjá yes ẹ ẹ gbàkóso ìdarí ti àdúrà talẹ́ yìí bàbá jésù gbọ́ ọpẹ́ wa olúwa gba ẹ̀yìn wa ọpẹ́ àti ìta amúwá lórúkọ jésù olúwa jọ ṣètọ́ ọba ẹnì kọ̀ọ̀kan wa olúwa gbé wa dìde bàbá jésù sọ wá jí gbé wa dìde olúwa gbé wa dìde olúwa ìṣúra tó ń bẹ inú wa olúwa sọ jí ògo tó ń bẹ inú wa tó ń sùn olúwa sọ jí lẹ́yìn àdúrà yìí ìgbésẹ̀ tá a bá gbé lórúkọ jésù jó yọrí sí ọpẹ́ jó já sí ògo jó já sí ìyìn fún wa gbogbo ní tá a bá dáwọ́ lé lẹ́yìn àdúrà yìí lórúkọ Jésù Kristi Olúwa bá wa yanjú ẹ̀ ẹ̀mí má jẹ́ kó ṣeé ṣe gbogbo ẹ̀mí kò ṣeé ṣe nínú ayé wa Olúwa tì jáde gbogbo ẹ̀mí ìjákulẹ̀ lórúkọ Jésù ẹ jáde gbogbo ẹ̀mí awanigunlẹ̀ sójú kan lórúkọ Jésù ẹ jáde tó bá ní gbogbo ṣẹ́kẹ́ṣẹkẹ̀ ẹni tó fi dè wá Olúwa fi náà jàdànù ẹ̀mí má tú wa lẹ̀ Olúwa dáwọ́lé ẹnì kọ̀ọ̀kan wa agbára tó dè wá Olúwa gbèdè àìkọ́dá lima sídìá àwọn ẹ̀mẹ́kùnwọ̀n tó gbé wa dè lórúkọ jésù jẹ́ káwọn náà gbọ́nú ìdè ẹ̀mí mẹ́kọ́ gbé wọn dè olúwa dè wọn ládèkà orí wa kó má ṣe gbàbọ̀dẹ̀ lẹ́yìn àdúrà yìí jẹ́ kí ire wa kó tẹ̀ wá lọ́wọ́ adúgbò torí pé ti gbọ́ tiwa o jésù kristi olúwa wa. ayé mi àdúrà. bọ́lá mọ́ ayé mi o. Olúwa mọ̀ mí mọ̀ mí bó ṣe fẹ́. Bóyá bàbá fàyè mi o bàbá. Bàbá fàyè mi dábì ra. się paci ono.